ojú ọ̀sán yìí láàárín yìí àbí ọlọ́run bá kó dàpọ̀ kó fi àánú ó túbọ̀ kó fi gbọ̀n wá ó sì máa jẹ́ kí èrò wa àti àfọkàntẹ wa kọ́nà mọ́ jẹ́ kó já pásán lórí ara wa lórí ẹ̀sìn wa lórí gbogbo àdáwọ́lé àti ìpèsè ayé wa lápapọ̀ ọlọ́run kó dàpọ̀ kó ṣàánú wa. láti tẹ̀síwájú lórí àwọn kan tí ó mọ̀ mọ́ wa dúró lórí ẹ̀sìn wa tí a sáré káàkiri ó náà ni àwọn àbíkáàrò ànígbà Muhammad sallallahu alaihi wasallam ilé tí a fi máa yanjú gbogbo àlámọ̀rí ayé wa tó já sí pé kò ní sí nǹkan kan tí ó dojúkọ wá tí ó wàá dó wa kọnyi fi ọlọ́run ọba adẹ́dàá wa inú nǹkan tí èèyàn kì í gbé ayé kí èèyàn wá ní èèyàn ní nípìn níbẹ̀ òun náà àwọn tí wọ́n ń ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ gba omijé lójú èèyàn bóyá látàrí ìnira àbí látàrí àdánwò kan tí ó bọ́ ara ẹbí àbí sòkò sí bí a ṣe máa ń gbé ayé wọ́n sọ pé èèyàn ò ní rìn lórí àtàn kó má fi ẹsẹ̀ kó mí bí ò fẹsẹ̀ kó tútù yóò fẹsẹ̀ kó gbígbẹ so ìtumọ̀ náà ni wípé nínú ayé yìí èèyàn ò lè kọjá nínú ayé yìí kó wá ní òun ò ní rí àdánwò náà ni òfin jẹ́ pé nínú Islam a kì í fi pe àwọn èèyàn pé kó máa bọ̀ níbi tó já sí pé gbogbo wàhálà ayé rẹ̀ ẹnìkan ti bá kó lọ so bali tó wà mọ̀kọ́rọ́rù nínú ẹ̀sìn tí wà ní pé wala nabluwannakum bishay'in minal khawf wal ju' wa naqsin minal amwali wal anfus was samarat wa bashir sabir àkọ́tọ́lọ́ sọ ní pé àdánwò àdánwò yẹn ọlọ́run fi máa ń chẹ́ẹ̀kì yìí máa nìyí àdéhùn yẹn ọlọ́run bá máa fi ń mi èèyàn wò pé so dúró àbí dègèdègè lára rẹ níbi ìmọ̀ni rẹ. lórí ẹgbẹ́lẹ́gbẹ́ dùn áwòlẹ̀ kárbì òun náà ni àwọn gbólóhùn tí à ń dá wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ tá a fà mú wa àti mú wa la ilaha illallah al-azim al-halim la ilaha illallah rabbul arshil azim la ilaha illallah rabbus samawati wa rabbul ardi wa rabbul arshil karim ilé àkọ́kọ́ ẹlẹ́kejì pàápà mú wa tààtì sọ̀rọ̀ nípa tẹ̀ náà bákan náà allahumma rahmataka arju wala takilni ila nafsi tarfata ayni wa asli li sha'ni kulla la ilaha illallah ilé náà ti mú wa bẹ́ẹ̀ náà ni àdúrà ti ànábì Yunus ànábì ní ẹni tó bá fi bẹ lọ́hùn nígbà tí èèyàn bá wà nínú ìfúnpínpín kan ọlọ́run sì pààyà fún la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. tí o gba àwọn eléyìí bá wá gùn fún yẹn ìmí ìwá nínú hadisi asma bintu umais radiyallahu anha ní ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé ala uallimuki kalimati takulinahunna indal karbi anabi sọ fún asuna bintu umais ala ualimuki jẹ nkọ láwọn gbólóǹkà takulinahunna ó máa wí àwọn gbólóǹ yìí indal karbi tó bá ti bára rẹ nù nira jẹ nkọ tó mọ̀ wí àwọn gbóná yìí nígbà tó bá bá rẹ nínú ìfúnpinpin. ní ànágbèwà sọ pé mo sọ pé Allahu Allahu Rabbi la ushriku bihi shay'a. Allahu Allahu Rabbi la ushriku bihi shay'a. Gbóná yẹn ló jù báyìí lọ. Allahu Allahu Rabbi la ushriku bihi shay'a ànábì kọ́ Asma bint Umays tó bá fi lè ní problem kó mọ̀ wí gbóná yẹn. Qawluhu Allahu Allahu ta'khidu lafzi àní ọlọ́run sẹ́ àní ọlọ́run ọba òun ní ọba mi la ushriku bihi shay'a mi ò ní dá nǹkan pọ̀ mọ́ tẹ̀rí gbólóhùn yẹn nítorí pé tí nǹkan bá ti ń ṣe èèyàn àwọn èèyàn ò wá máa fi téèyàn ò fẹ́ téèyàn ò ní fẹ́ ṣe bóyá ṣíríkù ni bóyá ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí kan ni wọ́n wàá fi lọ̀yàn. àfa ẹ̀ẹ̀kan sì ní fẹ́ gbọ́ ni o ní tí ń ṣe yín yìí àwọn tó mọ nǹkan rẹ̀ wá o. wọ́n wàá gbé kí ni nǹkan rẹ̀ kí ni wọ́n fi ṣe talent tí ó ṣe ìgbà tí wọ́n bá mọ ju ẹni tí ó ṣe àtàtàwọn nǹkan tí wọ́n fi ṣe ẹ̀rí pé ṣíríkù ni wọ́n pè é sí. lásìkò yẹn téèyàn bá wo bí ìnira ó ṣe wà ládé yẹn ìyẹn lè fẹ́ lọ pẹ̀lú wọn. ànábì wa ní ìfúnpẹpẹ téèyàn bá wà nú ẹ tí ó bá fi tìyẹn lọ síbi ẹbọ kéèyàn sọ pé Allahu Allahu Rabbi láhùn ṣíríkù bí ìṣe àpò nítorí pé lásìkò yẹn ṣàìtàn ló dẹ̀wọ̀n ó wá lè tí ò bá jẹ́ pé nìkan ń sọ fún ẹ ẹ̀mí gẹ́gẹ́ lè mọ̀ rò tí máa ti ẹ̀rí nǹkan tó lè mú nira fún ọmọ ìkórè àkọ́yẹ́ pọ́nba aláwo ni ó ṣe àwọn obìnrin láì mẹ́sàn ẹ̀mí ó ti rò débẹ̀ wá wà padà àdábìnrin kìyẹn sọ pé Allahu Allahu Rabbi la ushriku bihi shay'a ọlọ́run mọ́ fi ara ni wá so òun nínú hadith yìí istitiradan afa ah, ni la dalila fi hada al hadith ala jawasi ifrad ismillahi ta'ala fi dhikri ka qawli allah allah rabbi eléyìí ṣe ẹ̀rí o ká má fi ṣẹ̀rí o àwọn tẹ́ pé wọ́n kàn máa ń mọ orúkọ ọlọ́run ọba ẹ̀yọ̀ kan nínú ìlànà àdúrà tí ò correct nínú ìlànà àdúrà tí ó correct tí ọ̀pọ̀lọpọ̀ sì ń lo ìsẹ̀mí ẹ̀mẹ́ o ní kí wọ́n mú ọkọ̀ ọlọ́run bá kan kí wọ́n á máa para rẹ̀ yá sàlám yá sàlám yá sàlám yá sàlám yá sàlám yá sàlám yá sàlám yá sàlám yá sàlám kò correct. ẹ orúkọ yẹn ò correct bẹ́ẹ̀ yá rọ̀zà àdúrà yẹn ò correct yá rọ̀zà yá rọ̀zà yá rọ̀zà ó ṣàdúrà àfààní kò sẹ́rìí bẹ́ẹ̀ torí pé o ò mú tọ́làbù kankan wá tó bá ní yá rozak èrè ọba arozak <coughs> obìnrin kankan ò sọ pé òrùzùkù ni tó bá sọ pé òrùzùkù ni ẹ̀hẹ́ ò ń ṣàdúrà báwọn <coughs> àmọ́ yá rozak yá rozak yá rozak yá rozak. Eh? so gbogbo ìfọ̀rọ̀dù ismillahi subhanahu wa ta'ala bi dhikri la yajuz ìwọ́n tó bá sì lẹ́ni tó ń ṣàdúrà yẹn àbó bá ń ṣe lọ́wọ́ yí àdúrà yẹn padà. ẹ yà zá àkókò correct yà sàlám yà sàlám yà sàlám yà sàlám tẹ́pá làáfíà náà ni pé torógbẹ́ni ọlọ́run ọba òde ọba asalam kì wá sí pé ó fẹ́ sàdúrà wọn pé yá salam yá salam yá salam ó tọrọ nǹkan tó o fẹ́ yá salam salimuni yá salam salimuni yá razak uruzukuni yá gọfàr yá gọfàr yá gọfàr yá gọfàr ọkọ rẹ ti bá yẹn yá gọfàr ébùfẹ́ òlè yìí ṣùgbọ́n nìkan bá fẹ́ ládùúgbà pé kó sa yá gọ̀fàr àbí yá sàlá kó wá fi òǹkà sí kò ọlọ́kò fún ládùúgbà ọ̀rọ̀ lásán ni làákàyè gẹ́gẹ́ bí bọ́ǹkì ẹ̀ pé kò lè correct kẹ́nìkan fẹ́ gba nǹkan lọ́wọ́ àbáṣe nìkan yá àbáṣe yá àbáṣe yá àbáṣe yá àbáṣe yá àbáṣe ìwé kí làbá jẹ sọ ya ló ń pè mí sí i pé kò kàn pé yá àbáṣe òun kí ló òun tó ń pè mí sí òun sọ ọ́ bọ́lá ọba náà sì lò pẹ̀lú wa nìyẹn náà sànàbì kọ́ alẹ́ kọ́ pé níta bá ń fẹ́ oníkàsọ fàlà sùn àtàlà fi kún fún wa. wà á mẹ́lẹ̀ hadith fa sí yá kọ́ òòyẹ̀dúlò àlà àna lẹ́dí yẹ́dì òun mùsọ́ọ̀bù bí kárbi fàyàkúnù tẹ̀kídìrú yá allah yá allah fọ́nrìjì á ní má bí i mí nà la ushriku bika shay'a wọ́n ní ètò ń bẹ́ẹ̀ nu gbólóhùn yẹn bíi tẹ̀kídìrù ni pé ìrẹ olúwa ìrẹ olúwa farrij anni ma bihi min al-karbi ìfọ́pẹ́pẹ́ tó wà lọ́dọ̀ mi yìí bá mi mú kúrò fa anta rabbi ìwọ́rọ̀bá mi la ushriku bika shay'a n ò ní dá nǹkan kan pọ̀ mọ́ ìrẹ ọlọ́wọ́ bá nígbà kẹta ìtumọ̀ rẹ̀ àbí ọlọ́run bá aláṣọ àtàlà gbogbo àwọn àdúrà yìí ọlọ́run mẹ́jẹ kó jìnà sí ara wa àkọ́kọ́ àdúrà tá a ṣe ni pé mẹ́jẹ kárí wàhálà tó bá jẹ́ pé orí ń bẹ́ẹ̀ bí rírí wàhálà ọlọ́run àwọn gbólóhùn yìí téèyàn máa sọ tí máa yọ ọ́n mú tó fi máa mú wàhálà náà kúrò lọ́tọ́ èèyàn ọlọ́run mẹ́jẹ kó jìnà sórí ara wa. dùhà olùkọ́ ilẹ̀ àdúgbò wẹ̀bí sultan sẹ́ni tó ń gbé ilé ayé tí ò mọ́ta àwọn àsìkò kan bẹ tẹ́ pé tẹ bá lọ pàdé ọ̀tá yín ó lè fi nǹkan ṣe yẹn tàbí àwọn aláṣẹ tẹ pé jẹpájẹpá pẹ̀lú wọn tí èèyàn bá ní ẹ̀káńtà pẹ̀lú wọn tó wá bùkátà sí pé èèyàn fẹ́ pàdé wọn ó ní gbólóhùn àdúrà tí a mọ̀ ṣe so ó lè jẹ́ ọ̀tá àbí ẹnìkan tẹ́ pé alágbára jẹpajẹpa ni kì í pé kò sí tí oníkan ṣe fún èèyàn tó pọ̀ jù nínú ayé kódà tó bá ní kí wọ́n pààyàn wọ́n pààyàn téèyàn bá lẹ́ǹkáńtà pẹ̀lú àwọn èèyàn yìí kí léèyàn fi gbari èèyàn lẹ̀ nínú àwọn gbólóhùn eléyìí tí ó wà lọ́dọ̀ ọlọ́ọ̀ba tálẹ́gbọ̀n Muhammad sọ́dọ̀ tó wà àdúgbò Abu Musa radiyallahu anhu oní ànábì muhammadu sallallahu alayhi wa sallam àdànàbí ẹ̀sọ́lá nǹkan ìgbà ọ̀fà kọ̀ọ̀bà tánàbí bá ń páyà fìtínà lọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n ní ànábì ó sọ wípé allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim allahumma inna. نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم nínú ìyá ànábì sọ tó bá fẹ́ pàdé àwọn àwọn èèyàn kan fẹ́ pé ẹ̀rú sì ìpayà ti wà lára ànábì sọ̀tàlà ànábì wà fúnra rẹ̀ lọ́kàn pẹ̀lú pé yóò sọ gbólóhùn ní aláàfúgbà iná nàìjíríà alùpà fíìmù ẹ̀hún rẹ̀ wọ̀nà àwọn olùbíkà ń ṣòro pé ja'altu fúlànà pé lábúrò sọ pé ja'altu fúlànà fi náhàrìlà àdúgbò ayé kìbá àlàfo pé alíkọ́bá àdójúkọ nìyẹn. gbólóhùn tó wá sọ pé àlàfo bẹ́ẹ̀ iná lẹ́jẹ̀ alùkàfẹ́ ìlú ọ̀hún ilé ọlọ́run ìwọ ni kó bá wa dojú kọ wọn. ilé ọlọ́run ìwọ ni kó bá wa dàyà kọ wọn. wọ̀nà òwú dùbìkà ìwọ kan náà la fi wá ń wà fọ́ ní kúrò ní gbogbo tó má lè fi kàn wá láburú. Gẹ́gẹ́ àdúrà tà nígbà Mùsàlùmí Sálàm kì í di pé ó kàn máa ṣépè fọ́ta ọlọ́gbọ̀n yìí ọ̀tà gbé ọlọ́gbọ̀n pé kíní kan fọ́tọ̀ wọ́n. Kì í sí ìyẹn ní ìfẹ́. Ẹ rí i pé inú gbólóhùn yẹn ànábì ọ̀rẹ́ gbólóhùn yẹn bóyá yóò padà mú wa. Allahumma ikfinihim bima shi. Allahumma ikfinihim Ọlọ́run tó mi lílé àwọn ọ̀tá yìí pẹ̀lú nǹkan tó bá wù ọ́ sórí kó máa yẹ̀ fọ́lọ́run pé ọlọ́run ọ̀tá rẹ kó fọ́ lójú ọ̀tá rẹ kó kó sẹ́nu kílà ọ̀tá rẹ kó kú gbogbo yẹn ọlọ́run ló mọ nǹkan tó fi jẹ́ nígbà tí nǹkan míì wà pé pé yóò tún ṣe ọ láǹfààní ṣùgbọ́n àlàmọ́ ní ọ̀tá rẹ orí bá lọ. ànábì máa ń fi ọ̀rọ̀ ọ̀lẹ̀ fọba àdédà subhanahu wa ta'ala. nítorí pé tó bá ní kọ́tà rẹ ó kú náà ó lè má pé ọ torí àwọn kẹ́kọ̀ọ́ àti tó máa ń wà òkè ju àwọn ìta àwọn ọmọ lọ lápẹ̀rẹ̀ fún gbogbo ẹjọ́ bá yàn sọ̀tá tó dòdò kéèyàn má jẹ yàn tó dòdò kéèyàn má rọwọ́ mú lẹ́nu tó dòdò pé kéèyàn má rí dáadáa ṣe ń gbèsè àyè tọ́lọ̀ bá wá jẹ́ kẹ́mi rẹ̀ gùn tọ́lọ̀ bá wá já tọ́wá múyàn já náà tó wá jókòó síwájú èèyàn tí wọ́n ń fi lágbájá mo mọ tí mo ṣe lórí ọ̀rọ̀ rẹ o ẹ̀rù bọ́lá ti ṣe ọ̀rọ̀ ànábì Yusuf àtàwọn ọmọ ìyá rẹ̀ ìyẹn ló dáa jù kí ẹ pé ọ̀tá fún rẹ kọ́lọ̀ wá fi ojú ẹ̀ gbolẹ̀ kéèyàn tó wá sí náà lára kéèyàn tó wá yá fún ẹ̀kọ́ náà bíkọ́ kí ni ó sì máa bínú sí ibi tó lò ní dé ló ti dé yìí nítorí òní jẹ́ ló ti jẹ́ yìí ìtólò ní dà ló ti dà yìí nìyí kí ló fẹ́ bínú sí bí ìgbà tó lọ ń gbìjà èèyàn tó ọ̀sán tó dókè wà láyé ṣe tèmi lẹ́yìn ìgbà tó lọ ń gbìjà rẹ̀ yìí ṣe tèmi padà yìí ṣe tèmi padà ọlọ́run ti gbìjà rẹ̀ àbí èèyàn fẹ́ tí ọ̀sẹ̀ ní ọ̀kadà ọwọ́ rẹ̀ wá sí oúnjẹ lọ́wọ́ bọ́ sẹ́nu ọ̀kadà ó tún wá dé òde pé ó ṣe tiẹ̀ ẹ̀ẹ́dó fẹ́ kékó kú ni ló fẹ́ pàlù tàbí tí ti dáná ọlọ́run ti gbìjà rẹ ti dáṣẹ́ rí àpò rẹ bí o ti torí pé ó ti ọ̀lẹ́ àwọn. ṣùgbọ́n nípa náà nípa lọ́jọ́ kan wà òun náà ni aláhùnmá iná nàìjẹ́ alùkàfin inú hóríhìn wọn àwọn òdìbí kàmí ìṣòro rìhìn yorùbá táwọn tó bá ti ń dẹ́rù bá ọ báyìí láṣẹ fún àjò mọ̀ pé ayé pé méjì ìwọ wa padà sọ́dọ̀ Ọlọ́run bàbá subhanahu wa ta'ala inú gbólóhùn tó fi fáìtì wọn tó sì ní gbé ọ létí kódà ó kẹlẹ mọ òpó ọlọ́run báyìí kó o máa wò wọ́n kó o máa sọ pé ha ó rí báyìí ló rí fún ọ ó mọ̀ pé ó mọ̀ pé ó tọ̀yàn ó sì rọra lọlé ó gbàgbà lù wà láàrẹ̀ tọ́ ọlọ́run wọn ni mo lọ bá o. ilẹ̀ bẹ̀tì alùkàfẹ́ ní òru rẹ̀ sùn wọ́n náà ń dojú já ní ìṣòro ìwọlé kó bá mi dojú kọ wọn tó lè bọ́ náà ibi tó lágbára ló gbọ́rọ̀ rẹ̀ lọ yẹn ṣùgbọ́n látàrí àyè nìkan tó wà lára ọmọ ẹ̀dẹ́ yẹn náà ọmọ ẹ̀dẹ́ yẹn náà ọ̀sán tó níbi tí ó mórí lé aláhùnmọ́ iná ẹlẹ́jà lọ́ka fi mọ̀ ó yẹn wọ̀n náà ó níbi ká ní ìṣòro rẹ̀ yẹn. inú gbólóhùn tá nàbí kọ́ wa nìyẹn sallallahu alaihi wasallam inú gbólóhùn mi tá nàbí orí àdẹ́gbẹ́ Muhammad sallallahu alaihi tó bá di pé àdẹ́bí fẹ́ pàdé àwọn ọ̀tá àdẹ́bí wa máa ṣe ládùúà Allahumma anta abudi omi tó ń pè ní adult ibi ìlọ ń pè ní adult sáàdì ibi adult ibi tẹ́ máa ń sọ pé yẹn rọmọ́sù ìgbà náà ń pè ní adult àdẹ́bí orí Allahumma anta abudi orí bí ìwọ bá jẹ́ àṣà bóyá kó jà náà lọ fẹ́ jà ibi ìyẹn gbogbo orí ìgbà rẹ gbọ́dọ̀ sọ́ọ̀tì náà ni. àlọ́bí wa sọ pé ìrẹ́ ọlọ́run á ń ta àjùkì ìwọ ni ìdúwọ́ mi wà á ń ta lọ sí rí ìwọ ni olùrànlọ́wọ́ mi bíkà àhóòlù màá lọ sọ́tún mi màá lọ sósì mi èyí ọlọ́run ọba gbogbo activities mi pátápátá gbogbo tí mo bá ní mo mọ̀ ṣe máa ń ta ìwọ náà ni. wàbíkà àsúlù bí bá fẹ́ gbé nǹkan mo bá fẹ́ gbé nǹkan tí mo fẹ́ jù lu ọ̀tá bóyá mo fẹ́ ju ọkọ̀ ni mo fẹ́ ju àrò ni èrè ọlọ́run ọba yìí bíkà àsúlù mo bá fẹ́ jù náà èrè ọlọ́run ọba náà ni wàbíkà òkan ọ̀tún bí báyìí ọjà o torí ilẹ̀ ọlọ́run bá àdìgbò tí wọ́n bá ìjà báyìí bídè ṣeré nìyẹn sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ ìyàwó Aisha nígbà tó mọ̀ yàn lọ́gbà wọlé láyà jẹ́kìmọ̀ àdẹ́fù ànábì ègbì jara rẹ̀ kò sí èébú tẹ̀lé bú ànábì kò dání ló gbogbo ìjà tánábì jà pátápátá ó jà nítorí ọlọ́run rà bíkà òkan ọ̀tún jẹ́jẹ́ mi mò ń lọ bí ìbá yẹn àfẹn tó bá ní kiri ọlọ́run bá wò. gbólóhùn àdúrà yìí Allahumma anta abdi wa anta nasiri bíkà àhúlù wà bíkà àsúlù wà bíkà òkàn àtún tí mo fẹ́ jà náà pẹ̀lú ọkọ rẹ náà mo fi jà tí mo fẹ́ ju nǹkan pẹ̀lú ọkọ rẹ mo fi ju nǹkan ìwọ náà ìwọ náà ni kó máa bọ̀ wá bìjà àlọ́bí kọ́ aláwọ̀ gbọ́nà yìí ní tí ẹ bá fẹ́ pàdé ọ̀tá òsì bẹ́ẹ̀ sì pàdé ọ̀tá náà táwọn kan bá ń dún bì kan tí wọ́n ń dẹ́rù báyìí tí wọ́n ń dún mọ̀ wùmọ̀ wùmọ̀ yìí àbí àwọn kẹ́ẹ̀ máa ṣe nìyẹn òní mọ wá má darí kankan káàkiri. bákan náà ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì tó kọ́ wọn ní duwa ànábì Ibrahim wa alaihi salam. من حديث عبد الله بن عباس النبي قال إبراهيم النبي ني أدعي إبراهيم لوكو كسو حين ألقي في النار إذا توصل إبراهيم في النار نجا توصل إبراهيم في النار إنه النار وقالها محمد النبي ناصر حين قال الناس nígbà táwọn èèyàn sọ fáwọn bíi pé ìnà náà sàkọ́dì jẹ́mà òun lẹ́kún pàpẹ́sẹ́wò. àwọn èèyàn ti péjọ wọ́n dẹ̀ ti rẹ́dì láti gba ayé jà wọ́n wá sọ fáwọn lẹ́bí ni pé wọ́n àlẹ́bí láti sọ fún ọ àwọn kèdèrí ti fara wọn jọ o. wọ́n dẹ̀ ti múra tán láti pa ìwọ àlẹ́bí àti gbogbo àwọn tó bá tẹ̀lé wọn fàṣàwò fàṣàwò kò mọ̀ ẹ yà pẹ̀lú títí náà àwọn èèyàn yé o ẹ mọ lọ bẹ wọn o ẹ mọ bá wọn já o àgbà àdá tí wọn ìmọ̀ àgbà àdá o ìmọ̀ ẹni àwọn àmẹ́bí bá tó lé fún àtàwọn tó tẹ̀lé àmẹ́bí fàkọ́lù hasbuna allahu wa ni mẹni wà sí i àdúrà yẹn àmẹ́bí ibrahim lọ́kọ́ sí i lọ́jọ́ náà ti kéde yẹn lọ́jọ́ ti kéde lọ òwúgbà ọlọ́run á bí jàrìjà àbí òbí jàrìjà ọlọ́run tó ṣíṣọ̀dá àbí òbí ṣíṣọ̀dá kúlẹ̀ yà náà kúni bardan wa salamin ala ibrahim wa aradu bi isu fajà alahumuli asfali. Kíra níbi Ibrahim ṣàdúrà yẹn sí níjọ́ tí wọ́n ti súnmọ́ náà. Èmi mọ nǹkan tó yẹ kó o ṣe ní. Bàbá ti ń gba ẹ síbí ló fi ń gba ẹ sàn tí orí tó yẹ kó ń tí òun tó lè sọ ẹ́ di ẹni tó táwọn ọmọ ẹgbẹ́ fún ìgbà sọ̀rọ̀ nínú ẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ kó mọ̀ mọ́ ojúṣe rẹ̀ sọ̀bà dẹ́dà aláṣọ̀fáìrọ̀. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé kó jẹ́ pé àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ rẹ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ni ìwà ẹ̀ṣẹ̀ ni ìṣe ẹ̀ṣẹ̀ ni ọ̀tá rẹ tọ́ta báyìí gbọ́ ọmú yóò mọ gbá omi bọ́ọ̀lù káàkiri àmọ́ lókùgbà tó bá já sí pé ojúṣe rẹ sọ́dọ̀ ọba adẹ́dà ó bá ń ṣe o sì ń jìnà sẹ́sẹ̀ o ò lọ máa kó ọ̀rẹ́ o ò lọ máa gbẹ́jọ máa mutí ṣèfàájì kóbìnrin tó bá fi wà nínú pọ́blẹ́mù tó bá dún tó bá sọ fọ́nà ọba sákòókò náà lọ wà ní ìmọ̀lúwọ̀kì ọlọ́run bó dáhùn ó tí ọ̀nà bíi mélòó kan tọ́nà bá ti mú àyà yẹn wá náà nìkan fa àrọ̀ ọdún fi yí káyì tán èyí fa àrọ̀ ọdún bí èso àbí níbo mi ọlọ́dún fa àrọ̀ ọdún bí káyì dá ìpè wọ́n dá ètè sí Ibrahim fájà àlùmọ́ọ̀hún àkàrí àwọn ní ẹ̀ padà ṣòfò tó bá ti wo bá ju àgẹ́ ṣe wá bóyá ní àlùkò àmì bóyá nínú àdìsá mẹ́bìnrin o ti mọ o ti mọ tàbí àwọn yẹn kó sínú tó bá jẹ́ pé o bá o bá farabalẹ̀ láti gbọ́rọ̀ lẹ́nu àwọn tí wọn náà bá fàánú nínú àwọn onímọ̀ ìwọ náà gbọ́ nínú níbi kan náà sọ pé àrọ́dùn bíi ìta ìdá wọ́n dé èsì mọ́ Ibrahim fàjà àlẹ́ òun àkàrí apàdà fún rẹ̀ ló ṣòfò because effort wọn lórí rẹ̀ ó wé gbogbo ìlàkàkà wọn lórí rẹ̀ á wé nígbà omi nǹkan ọlọ́run bá ní fa àrọ́ọ̀dùn bí ìṣòro wọn aburú lọ́gbẹ̀rù aburú ro Ibrahim ni ọjà aláhùnmọ̀lẹ̀ àfààní àwọn lápadà sọ́dọ̀ ní ilẹ̀ẹ́lẹ̀. gbélé tó tánà bí Ibrahim wí tọ́lọ̀ ń sọ àjẹ́ pé kìí sí pé wọ́n padà ṣòfò nìkan wọ́n tún fẹ́ méjèèjì ló papọ̀ fún wọn wọ́n dẹni lẹ́lẹ̀ wọ́n ṣòfò. ìkọ́ tó bá ka ìtàn bí wọ́n ṣe kó iná tí wọ́n ju ànábì Ibrahim sí àlẹ́ ìsàlá wọ́n ní gbogbo ojú wọn pátápátá ni wọ́n lọ sẹ́gi àpolóyún kódà wọ́n ní ẹni tá a rìn ọ̀gá ó sì agitéètì àkọ́dìtò ìgbẹ̀pẹ̀sí ìpìlẹ̀yà pé ìbílẹ̀ ayà tó wà mẹ́ta òun náà bẹ́ẹ̀ àti kára àwọn náà tètè yá kóun náà náà sẹ́gi tí wọ́n fi sun ànábì Ibrahim. So it was so serious. Or, or, wọ́n wá ó sì ilé yẹn yẹn ọjọ́ méjì náà ti dà fẹ́tọ́ ju àlẹ́bí wọn sọ wọ́n kọ́kọ́ kó lẹ́jọ́ kẹ́ dáadáa ẹ̀ pé tí ti pọ̀ ẹ́ gíba ti ẹ pọ̀ ó ní láti jẹ́ kí iná yẹn ó ráǹtì wọ́n á ju àlẹ́bí wọn sọ ọlọ́ni kúlìnà yà máa àwọn atẹ́pẹ́ àwọn aláṣẹ dá iná àwa pẹ̀lú ọkọ rẹ̀ yá náà rẹ iná ó ní bárúgàní ọ̀sàlá lẹ́rù aláàbẹ̀fọ̀fẹ̀. bóyá máa tutù ní tàlàfíà máa tutù ní ti tàlàfíà torí pé tọ́lọ̀ bá ní kó ní bárúgàní tí ò bá fi pé wá sàlámù ní ìtutù yẹn náà ó tún ní lánàá ọ̀ní wá sàlámù ní tàlàfíà aláàbẹ̀fọ̀fẹ̀ tòkìrẹ́ tí wọn náà bá wípé lò yìí nígbà tó bá mọ̀ wípé àwọn kan sá pamọ́ wọ́n ń jèrò àbúrò sí ọ àwọn kan sá pamọ́ wọ́n ń dá ìdè sí ọ gbélò yìí yóò fi láǹfààní. àsìbùnàgbà wà ní ìmọ̀lẹ̀ wàkìlì ní ìmọ̀lẹ̀ mọ́wúlẹ̀ wà ní ìmọ̀lẹ̀ lọ́sìn. ọ̀gá tó dáa nìyẹn aláròsí tó dáa nìyẹn. nínú gbólóhùn tí alẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi tó kọ wa náà ní ilé abiola ọba Allah subhanahu wa ó má jẹ́ kí ọ̀tá kó lágbára lórí wa ète wọn ọlọ́run má jẹ́ kó jọ lórí wọn àbúrò wọn tí wọ́n bẹ kalẹ̀ ọlọ́run ọba jẹ́ kó lórí tiwa abiola ọba wa tó bá kù díẹ̀ kí ète ọ̀tá tí ó lórí wa kò sí irú tó orí kò jẹ́ ọmọdé ló jẹ́ ni àgbà ló jẹ́ ni obìnrin ló jẹ́ ni irú ipò tó orí kò wà wá lọ́tà. so èyí wà mọ́ bí ọlọ́run bá aláṣọ àtàlà kọ́ mọ̀ fún ọ̀tá tó mọ̀ fún ọlọ́rọ̀ sọ ànábì náà máa ń sọ bẹ́ẹ̀ òun ni ọ̀rọ̀ táwọn ẹbí sọ pé wàlá tó ṣe mí ìdí ìyàlẹ̀ àdá ẹ ọlọ́run wọ́n fi yẹ̀yẹ́ mi wọ́n fi sọ́ta lẹ́nu òun gbogbo tó fẹ́ ṣe ládùúrà pátápátá ló ti wà ní àdúrà ní Muhammad sọ only that àwọn òkè take time láti lẹ́ẹ̀mí ẹ̀ gbogbo àdúrà tó fẹ́ ṣe náà ní wọ́n máa fi ẹ̀rí wa sọ́ta lẹ́nu ẹ̀bí gbogbo ẹ̀dá mẹ́bí ti ṣe àbí àwọn obìnrin kan lè jẹ́ àdìbàlá wàdàrọ̀ kì ṣàkọ́ wàsú ìlẹ̀kọ̀dọ́ wàṣàlọ́ pàtàlà àdá ọlọ́run ọ̀gá àdúrà tiwọn wọ́n láti bí aláṣọ ṣàǹtà àbí ìdílé àtàlà àdúrà táwọn bí kọ wa nígbà tí a bá wà nínú àwọn èèyàn kan tí wọ́n ń dẹ́rù bà wá wọ́n ń dáyà já wa tí wọ́n tó jọ pé àwọn ò ní jẹ́ ká rọ́nà lọ gbogbo àdúrà táwọn bí kọ wa yìí gbogbo ẹ̀ náà ló wà nínú síra yìí tí a wù kọlọba aláṣọ abala kọmọ táwọn àgbà aládùn àṣọ wa wasalaamu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim ajma'in wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. والسلام عليكم السلام ورحمة الله Right, right. supervision ms bàbá àjọlóyè àmì ẹ̀ka ìjọba àgbọ̀nù bóyá ń kílèmù tó ń sùn lóun sáà tàbí kó jẹ́ pé ó ti di kékeré bóyá dẹ̀ ti wà láwùjọ Islam tó ti gbọ́ àbí tó ti kẹ́kọ̀ọ́ gbẹ̀gbẹ̀ tó ń sọ̀rọ̀ náà jẹ́ ti mọ̀ pé argument ẹ̀ máa ń fẹ́ serious ṣùgbọ́n òbí fẹ́ sísan ọ̀dọ̀ ní àwọn èèyàn ikọ́ láti mú ẹ̀sìn ti wà tàlẹ́ ló máa dùnà alì fàájà ṣe rí àwọn olóògbéjú alùsùnà àwọn ló gẹ̀ẹ́tẹ̀ ráìtì wọ́n ní àwọn onífẹ̀ẹ́ ní ẹgbẹ́ bàbá dáálọ́ọ̀dù because wọ́n á mú question wá tí áńsà rẹ̀ ò lè jẹ́ lóko Answering with ò yes except with explanation. wọ́n á ní no? nínú pé n táwọn fẹ́ lè gbé ẹ̀sán fún o gbọ́dọ̀ sọ pé no but wọ́n á ní kò sí but no tó sọ iná ní technically so ṣùgbọ́n àní wọ́n kó àwọn èèyàn sí àmọ́ ti sọ àìsùn náà ó dì sí ó discourage wa láti bá wọn àjò because ọ̀rẹ́dì ìfẹ́ inú wọn náà fẹ́ tẹ̀lé kò ń ṣe àkọọ́lẹ̀ tó wà nínú alukur'an àbí sunnah ní muhammad sallallahu alaihi wa sallam. so wọ́n máa ń rò pé alùsùn náà máa ń fa alùsùn náà ti fa pẹ̀lú nǹkan tẹ́ fẹ́ náà ló padà ṣẹlẹ̀ so wọ́n ti bèrè àwọn questions kan tó yẹ kí wọ́n gbé kí wọ́n rí ààfù lórí ẹ̀ wọ́n àwọn àjẹkẹ́ rí ààfù lórí ẹ̀ so bí ẹni pé wọ́n rí sí fọ̀ lórí àwọn questions yẹn ní òjò so náà but ọ̀rọ̀ wọ́rọ́kọ̀ bí lọ́ọ̀fì wọ́rọ́kọ̀ bí lọ́ọ̀fì ìgbẹ́yìn náà mọ̀ wípé ìgbà tánàbí rí nǹkan tí ò rí rí nínú ọ̀tàn tó sáré wọlé Khadija ló ní kánàbí jẹ́ káwọn lọ sọ́dọ̀ wọ́rọ́kọ̀ because wọ́rọ́kọ̀ is an upright person nínú ẹ̀sìn Christianity nígbà yẹn jẹ́ pé òun náà sì ní ẹ̀sìn tó ń exist torí pàmò bí gbà yẹn kò sí ìdánẹ́bí tó là ń sọ. so ní tí ó sọ dànẹ́bí jẹ̀gẹ́ ló ṣẹ̀ṣẹ̀lẹ̀ yẹn wárakọ̀tẹ́ tó wárakọ̀tẹ́ tó sọ wípé tó bá dànẹ́bí tán mo máa tẹ̀lé nǹkan tó ń rí yìí ìnáwó náà mò ń sùn nínú èdè hebrew ni náà nínú jibril ń jẹ jibril náà pè ní náà nínú èdè so ó kàn fáwọn ẹ̀ pé jùlọ ìlòun rí yẹn bí a àwọn àníbí ọlọ́run ní ẹni ní kíní ẹni ní ẹ́ńjẹ́ẹ̀lì yẹn máa ń yọ sí mo rò pé yóò jẹ́ so ilé fún wa jẹ́ because it's it's just like kí kámọ́ yẹn láàfà àti ìjọba ṣẹlẹ̀ ká lọ bá àfà yẹn ṣùgbọ́n ṣe pé ànábì lọ nílọ kó fẹ́ lọ ṣáájú gbogbo ẹni tó bá ti fẹ́ jogún gógún ó dájú pé yóò pìtàn pìtàn arawé àwọn onírúurú tí wọ́n fẹ́ da ẹ̀sìn rú arawé wọn nìyẹn so káwa náà àpò ètò oṣù tí àwọn afáàdébọ̀ sọ pé láti jẹ àlùsọ àlàlà àwà ẹ má jókòó papọ̀ pẹ̀lú àwọn onífẹ̀ẹ́ ló don't listen to them in any form whether they are arguments or their teachings so ọlọ́ọ̀bá kò sọ̀rọ̀ kó tó sàmì ọlọ́ọ̀lá náà ọlẹ́kùn sàrànwá káàtó. ta ló pẹ́lẹ́pẹ́. àfáà ìbéèrè pé sportmaster wọn ó sọ ìtàn fáwọn pé nígbà tí òun gbá lẹ́sẹ̀ wọ́n gbé ọ̀rọ̀ sí arọgun nígbà tí wọ́n wá tu ibo yẹn ní ọ̀dọ̀ àwọn arọgun ṣùgbọ́n tó wá gbé ọ̀rọ̀ tọ́dọ̀ àwọn ṣe ọ̀dọ̀ àwọn ráìdì tó wá tan adìẹ yẹn á mú adìẹ wọ́n á tan adìẹ àwọn bá díẹ̀ yóò bá fi rè ó náà lè mẹ́tẹ̀ lẹ́yìn oúnjẹ ìwádìí ètò ṣíríkù ni àbí ètò ṣíríkù pẹ̀lú àhálà wàhálà tó súnmọ́ jù pé ṣíríkù ni torí pé kò kàn lè jẹ́ pé wọ́n kàn ká adìẹ lẹ́sẹ̀ àwọn nǹkan kan wà tí wọ́n máa ṣe tó máa tó máa ní ṣe pẹ̀lú yẹn ọlọ́run bá aláṣọ àbí kọ́nà ọmọ yẹn kárí wàhálà o ọlọ́run yẹn kárí wàhálà o tí wọ́n bá sọ fún wọn pé nǹkan tí wọ́n ṣe nìyẹn irú bẹ̀yẹn téèyàn níbi pé Allahu Allahu Rabbi la ushriku bihi shay'a àwọn yẹn lọ sí nǹkan ẹ̀dá ẹ̀sọ́ yẹn àwọn yẹn lọ sí púpọ̀ láwọn tó bá ní problem ẹ̀yà wọn kán lẹ́sẹ̀ àbí nǹkan kan tí wọn bá ti lọ sọ sí padà rẹ̀ ní pàtàkì jùlọ wọn máa ń ní bìlíìfù pé tí wọn bá lọ sọ sí padà rẹ̀ amputation ìrántí àríwá ń ṣe yìí òun á pìgbà kan lọ síbi àròpọ̀ yẹn nínú àwọn ìlànà tí wọ́n dẹ̀ lò ń bẹ́ẹ̀ òun náà ni ìlànà ṣíríkù ilé ìtọ́nà ọba aláṣọ àtàlà tó dẹ̀ tì wá nílọ̀ pé támọ́rin níbi ìbí ilẹ̀ bí tulẹ̀ kọ́ mọ́ so ṣíríkù ló súnmọ́ jù kó jẹ́ nígbà tó sì nǹkan tí ó ní sí pẹ̀lú ó sì á di àtẹ̀sẹ̀ yẹn ìtú ìbáyé pé wọ́n nǹkan kan wà tí wọ́n lò tí ó fi jẹ́ pé wọ́n correlation àbí connectivity máa wà aka kò bá wuli wa náà kò ala wà ala wàlá àlà àrà ọlọ́run sàrà. يعني انت ليه ضمان من الشريعه tí wọ́n máa fi nǹkan sí ọ lọ́wọ́ tí o bá kò sígbà tí yóò lè gbà wá tẹni tó kẹ kó gbà ọ̀rọ̀ ti fàfà mọwò ní tó kàn lágbòjú fún un ẹ bá fi kéde ìpamọ́ àbí mo yá ọ nínú ìlú ìbàjẹ́ tó wà lára tí wọ́n lẹ Yorùbá àwa kan gbà pé àrò ọdá àrò ọdá rárá ṣẹlẹ àwòsàn bá ṣẹlẹ àwòsàn pé àrò ọdá yọ̀tọ̀ sórí tó o bá mọ̀ pé a ò lè àbọ̀ ìdí mi ò lọ ọgbàrún o ò ní kápá kó o yá sí ẹ̀ ṣẹ̀ríà ẹ̀tọ́ rẹ̀ gba àrọ̀ gbọ́ tó bá lè yá sí rẹ̀ ìyẹn ló gbà jù àmọ́ tó bá lè wọ̀ yá sí ẹ̀ mọ́ èrè gẹ́gẹ́ bí èèyàn burúkú ni ó gbà rọ̀ ara èyí gẹ́gẹ́ pẹ̀lú tọ̀ mọ́ tó bá ti ń kọ́ fíkìú tó bá yá ẹ̀ máa kọ́ fíkìú dédé lọ́mọ́ ẹ̀. Sudaman wallahu ala wa ala Sudaman wà lọ́sàn. Last question. هل يوجد سؤال باقي؟ نعم ọ̀rọ̀ tí yẹn bá fẹ́ dá ìrún ẹ̀tọ́ kò sẹ́ni kankan sígbà láyé wà fún un láti dá ìrún sí black. But to other color, it is allowed. Àmọ́ black là kò black. Ẹni tó bá fi ẹni tó bá sọ pé ìwà àgbà èdè àá ó kílèmù ní kò sọ yín sorry àlà. Okay. àwọn káfíńtàfàdé àtọ̀nkálẹ̀ la hawla wala quwwata illa billah eléyìí kò sí nǹkan kan tó burú bẹ́ẹ̀ nítorí pé àlọ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ó sọ ó fẹ́ ká mọ̀ pé gbólóhùn yẹn ní wíwí ó ní àlùbáríkà àbí yá dal jalali wal ikram àwọn gbólóhùn yẹn ní wíwí ó lẹ́ẹ̀rí látọ̀dọ̀ àlọ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tàbá wá sàdúrà kan táwa sọ pé la hawla wala quwwata illa billah àbí la ilaha illallah eléyìí kò sí nǹkan tó burú lọ. bọ̀ bá pé súrà ni ìbísùnlá iná àtẹ́yìnà bísùnlá ìpínlẹ̀ ọ̀la eléyìí àdádálẹ̀ lélẹ̀. ṣùgbọ́n àmì tí ìsáré sọ pé tó bá ṣe aládàádálẹ̀ àyàfi nígbà tá a bá tó ṣàlàyé fún tó wá kọ̀ tí ò ṣe tí ò gbà tí a sọ pé aládàádálẹ̀ kò sí àgbọ̀ṣe fún yẹn gẹ́gẹ́ àdádálẹ̀ ìwọ̀nba aláwọ̀ àrùn. رحمه الله تعالى ọlọ́run kò tá kó sànù wa sheikh halabi wọn ní sí oníbídíà ni wọn gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ wọn nínú táwọn amọ̀dáwà fi ń sin ọlọ́run ọba ìrìn àti sheikh halabi ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lágbàáyé ẹni tí wọ́n sọ yìí ìdá twenty twenty ó dàbí ọjọ́ tá à ń ṣe áfíà àwọn ọ̀sán ìfowópamọ́ ọjọ́ ẹ̀ ní Sheikh Alabi kú so àfa àgbà ní Sheikh Alabi odidi tí àkàn bẹ tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfa tí wọ́n fi sọ dáadáa púpọ̀ nípa Sheikh Alabi tí ìfẹ́ àfa kan tí ìfẹ́ méjì tí ìfẹ́ mẹ́ta jẹ́ pé wọn ò fẹ́ẹ̀ délé thirty to forty scholars across the world who watch tí wọ́n kọ́mẹ̀tì lórí Sheikh Alabi rahimahullah ta'ala ló sì sọ dáadáa nípa wọn akálàṣe àwọn kan náà padà wá sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rẹ́ wò kódà àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ti yìn wọ́n ṣáájú pé èèyàn ni wọ́n ṣùgbọ́n nígbà tí a bá rí èèyàn bíi mẹ́àrún nínú àwọn bíi fọ́ọ̀tì ó ti wá jẹ́ pé ìdájọ́ àwọn márùn yẹn láwọn fún ní agbára lórí ọ̀rọ̀ àwọn onífọ́ọ̀tì wọn so sheik alabi rahimahullahu ta'ala àfa àdáadáa ni wọn wọn bẹ̀rẹ̀ sí iṣẹ́ wọn ṣe fídímọ́ ẹ̀sìn àti ìgbà ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe máa ń rìn lórí àkìtàn tí ò ní fẹsẹ̀ kó mí tí èèyàn ṣe máa rìn torí òní mí ìyá plus ìyẹn dẹ̀ ní àdámọ́ gbogbo ọmọ ẹ̀bí yẹn ni àyàfọ̀ àwọn àlẹ́bí bàbá ọ̀sán ṣáà ní wọn tààlà àwọn wọ̀nyí nìkan ni wọn kì í ní àṣìṣe so tó bá jẹ́ pé fáàfáà tí wọ́n bá bẹ̀rẹ̀ ti ṣe mistake àtọ̀mọ́ kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ ní kò ní sẹ́ni kankan tí ó sẹ́kù láfa so ṣé kalábí wọ́n ní mistake gẹ́gẹ́ bí àwọn àfáà yòókù náà ṣe ní mistake ṣùgbọ́n mistake wọn sọ wọ́n ti oníbídíà tó bá àwọn èyí ṣe ń gbé yìí so wọn ṣe oníbídíà onísùnnà náà ni wọn kódà àwọn tó ju wọn lọ lọ́nà àfáà náà àwọn náà kó sáwọn kankan kan jẹ́ mistake ni